um nàìjíríà ti bàjẹ́ nàìjíríà ti bàjẹ́ o ọmọ yorùbá ẹ̀yin èèyàn tẹ́ wà lẹ́yìn odi nàìjíríà ti fọ́ nàìjíríà ti bàjẹ́ tán ha n tójú yín rí ni ẹ bọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì ẹ máa máa bú a lot of people ẹ máa máa bú àwọn èèyàn tí wọn kì í ṣe ẹgbẹ́ ìyá láyà yín tí wọn ń ṣe ẹgbẹ́ yín tí wọ́n lè ra yín pàjẹ́ a bá wo profile yín bá a máa rí yín ṣé nǹkan tẹ́ ń dánwò rè to because of four six hundred thousand naira nítorí six hundred naira ọmọ èèyàn wọ́n dẹ̀ yá sọ pé kan torí pé wọ́n fẹ́ já sí òwò pé kó bọ́ rẹ̀ sí òwò àwọn fún six because of six hundred thousand naira ó dẹ̀ bọ́ rẹ̀ sí òwò ah nǹkan kan o ẹ̀yin ọmọ yìí ẹ má dìbò fún wọn mọ́ ẹ yé dìbò wọn ti nínú wọn kàbó yín ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa bọ́ sí òwò ní because of six hundred thousand even gan owó tó kó dání gan kò mọ̀ bóyá fake money ni bóyá original money you don't even know. Eh? òde jẹ́ kán já ẹ sí òwò wọ́n fi sísọ́ọ̀sì kọ́ta aṣọ ẹ ó ti wò pé bóyá tó bá dé kọ́nà kan tó bá rẹ̀ ní ten thousand wàhálà ìrìbù kan lè rásọ bíi ten thousand and five thousand and two àfi délé òde mọ̀ bóyá fake money lówó tó gbà lọ́wọ́ wọ́n dẹ̀ ya aṣọ mọ́ yín lára tó bá yẹ pásọ tán yá ayẹ bóyá tiẹ̀ fẹ́ lò ní kọ́ tìtorí owó ẹ̀yin obìnrin ẹ ti sọ̀rọ̀ ayín dìdàkudà because of owó ẹ̀ ń tara yín lọ́pọ̀ fún ọkùnrin ah nǹkan kan ẹ̀yin ọkùnrin náà ti torí ojú kòkòrò tẹ́ bá jàjà rárá lu òyìnbó ẹ ti gan mọ àjàkẹ́rẹ́ ẹni tó lówó lọ́wọ́ tó ti ń lo mọ́tò òun lẹ́ẹ̀ranjú mọ́ ẹ o ti kọ́lé à o ti ra mọ́tò o lẹ́ fẹjúmọ́ nǹkan ní nǹkan tí yín ò kì tẹ́yìn lọ́rùn ẹ máa lo ṣúgà coated mouth fóbìnrin ẹ máa dẹnu fóbìnrin bíi pẹ́yìn nìkan lẹ́lọ́ lábẹ́ẹ̀dẹ̀ nírọ́ ló wà bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin ẹ sọ́ra yín ẹ má jẹ́ kán ti torí tọ́rọ́ kọ́bọ̀ kan fi gba ògo kúrò lára yín ẹ má jẹ́ kán ti torí tọ́rọ́ kọ́bọ̀ kan fi ba ayé yín jẹ́ ẹ̀yin èèyàn mi mo fẹ́ kẹ́ ẹ wo fídíò ìkẹ́ ẹ wò kẹ́ ẹ fi kó àwọn èèyàn lọ́gbọ́n á torí six hundred naira ó dẹ̀ mú six hundred wọ́n dẹ̀ fi kọ́ ọ̀tẹ̀sọ́ ọmọ ẹ̀ lára pé kò mọ̀ káwọn jẹ́ sí o o oh, oh my God ayé yìí máa le gan o ṣé lè le tó báyìí bá mi watch if fídíò yìí bá me watch ẹ̀ kó dẹ̀ like it. thank you. two hundred thousand. guy i go tear your head o which kind talk be that one So you wan cut my throat wetin you tell man. i see i give you six hundred tear your head o na stress dey worry which kind play that one just stop sorry no vex no vex no vex see am um, i i get six hundred thousand i go give you i swear i won't give you six hundred thousand six hundred thousand six hundred thousand make i take cut your clothes six hundred thousand six hundred thousand i wan cut your clothes for just six hundred thousand madam six hundred thousand ma take cut your clothes. madam see the cash the cash. see am uh, ma madam ade na real six hundred thousand you fit even take am before i start to cut your clothes. madam na six hundred thousand you wan lose o oh, no problem sir um, guys, so I don't think maybe this woman really wants it. So <laughs> we'll go look for somebody else that will. I want to give you this six hundred thousand, then I will cut your clothes. You can even collect the money before I cut it. Yeah, like, yeah, like this now. go cut your trousers, go pieces everything. Cut your clothes for six hundred thousand. Everything, your money. Your money. ẹ. Eh? you think that a lie <laughs> i go cut your clothes Oh. no problem you fit cut am i keep my money so you fit cut them. Mom, to just cut clothes. i go cut them. Yeah. Cut them. i come with scissors na scissors i wan use cut them. Now see what i want you. so i go start from your trouser. sorry Hi. help me hold this mic <laughs> help me hold this mic sir i really just just dispose. Thank you. No, Abi, I think I fit collect back my money. Your Ma just gives give small money. shirt on. Before I will start to become the shirt. Body shirt. Uh, body shirt. So I will start to become the shirt. Everything. Everything now. I go see cut of black joint. Oh. So Hey, 600,000 no. Hey, 600,000. Mm -hmm. You tell us about the brow. Oh! Well, I saw that kid now. But I, you enjoy the game, abi? Six hundred thousand dey enjoy the game. I said make oh, you. Because this man not rich normally na. No boyfriend because of six hundred thousand. That money must half a million. Yeah. So, um, so I think so. <laughs> how, how you see the six hundred thousand? so <laughs> it's, it's, it's just one thousand million. So, so let me let me call the brand. <laughs> no, let me pardon that like how, how she go naked and you know facebook will not allow um, something like that so yes, no problem now. eh i just say you want to go home like this yes. <laughs> no problem six hundred thousand na big money na at least you should you, you go dey happy say <laughs> say you don win six hundred thousand so oh, <laughs> I'm posting this video. eh i'm posting this video so guys i just destroy somebody's clothes on the street because of some of six hundred thousand i'll take your number you get so that i would like to do an interview with you why you accepted that i should cut your clothes on the road so guys um. I just wasted some of 600,000 because I wanted to cut somebody's clothes. You fit dey go, oh, you fit dey go. Oh. <laughs> so guys, tell me what you all think <laughs> about this content <laughs> I just did. How did I do this thing? Ah, peace out. I'll see you guys.